المتوحد بالجلال المنطلق بالذكر للامور له اسماء الحسنى والصفات العلى اشهد ان لا اله الا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على انه يحب رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أمة الإيمان قوموا فيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا كتابا من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا سبيلا عباد الله واعلموا ان ربنا سبحانه وتعالى اثبت لنفسه كلها حسنى وله صفات العلى سبحانه وتعالى وامر نبيه صلى الله عليه وسلم ان يعلم امته هذه الاسماء وأن يجدوه بها فقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها ولكم يستجيبون فيه الأسماء فيجزون ما كانوا يدعون عباد الله واعلموا أن هذه الأسماء تتطاول وتتلاشى وتتناسب ولكن إذا قلنا بأن ربنا سبحانه وتعالى الحكمة الأعظم وإن دل هذا على شيء وإنما يدل على إثبات تفاهم بين أسماء الله الحكمة فإذا قلنا بأن أسماء ربنا سبحانه وتعالى كلها حسنى ولكن إذا كنا بين هذه الأسماء الحكمة الأعظم فقوله الأعظم دل على جواز التفاهم بين هذه الأسماء ولكن قبل الخروج الكلام بالاسم في تعيين الاسم للعظم لا بد ان نحسب مساله مهمه الا وهي تفاهم كلام الله او تفاهم اسماء الله سبحانه وتعالى هل هذا شيء زائد عقلا وشرعا فاننا نبعد هذا قبل ان نتطرق الى تعيين الاسم الاعظم فقد ضاف المنوط أقرأ في كراسة الرسول صلى الله عليه وسلم فتوقع ما ذكر هو لغة الإسلام بس الولا حتى ورد الصحابة جاءوا عن الوحي الإسلام صلى الله عليه وسلم إنما تنتهي الله سبحانه وتعالى ومعاد حفظ القرآن هذا المنزل جاءوا بفجر صلاة القبل والإنسان بالإنسان ونعمة القبل èyí náà ti nà fẹ́ tí a bọ́ alọ́kọ̀ọ́lá fún wa tó ti lọ gbájú àwa náà wípé káfẹ́ òwò ní kọ́ wà sí bàbá àwọn tó kọ̀ bá fẹ́ wọ́n tó ọ̀gá ìkó tó ti kọ́ọ̀rọ̀ ìdí àtẹ̀yìn wọ́n dá àdúgbàgbà wa lọ ní ìdílé wọn wọ́n wà àdá ìkọ̀dé wọ́n ti gbá ìdílé kó ló ní ìdílé àtẹ̀wọ́n láti ọ̀sán wọn má ti ṣe ọ̀sẹ̀ àti màwé ọ̀sán wa kó bí àtọ̀kọ̀ ìyáyé kó ti yà wà ní ìdílé wọ́n ti àwọn àwọn àkọ́kọ́ pé fún òní ipò ẹ̀rẹ̀ kan mọ́lẹ̀ òṣìṣẹ́ sí àwọn ìgbésàkàtàwọ̀ àti ẹgbàtàwọ̀ yóò máa wà àtàwọn dáadáa wọ́n ti nàbà láti wá àwọn òṣìṣẹ́ sí èyí mẹ́wàá rẹ̀. a sì ń pé kòtò fún ẹ̀kọ́ wa lórí ìbàdàn ní kájọ bọ́dà lẹ́yìn ìjọ ọdún ọdún ìyàwó àti òní ìgbà tàbí ọjọ́ mẹ́ta lẹ́yìn tí o lẹ́yìn ọjọ́ tí a ti rẹ̀ yìí ti yẹn a ti sọ̀rọ̀ àbẹ̀ náà tó ti yàtọ̀ yọ wà ní ọjọ́ tó ti jà ìbáda dájú ọdún. a àdàpọ̀ sábà lọ àkókò orí náà ní àdúrà bọ̀ náà àwọn ọ̀pá àwọn wà sára tó pé kò sí ọkọ̀ tọ́jà ẹ̀. ṣùgbọ́n a ní ìjẹ́ àdínkù làwọn wà á sàlàyé fún wa bóòlù àti máa ń mú ìpàdé wà ìṣèpáàtò rẹ̀ báwo ti máa ń wá àwọn ọ̀dọ́wọ́ ní ìwádìí rẹ̀ tí yóò máa bàbá lá bó láti mọ̀ pé màdáàrú rẹ̀ àti sábà tuntun náà láti máa mà ń tọ́kọ rẹ̀ lọ́sọ̀ á tàbí tó mọ̀ ní ẹ̀rọ ìfọ̀n pàtàkì ìjọ ọlọ́run pàtàkì ọlọ́gbọ́n fọmọ bẹ́ẹ̀ ní àpẹẹrẹ àwọn eré ṣùgbọ́n tí ó ń pọ̀ lọ́mọdá lórí ó ní tààlínú àti ìgbàáwọ̀ bó ní alẹ́kùn láti àtàmú yóò bá yẹn sọ alẹ́kùn làwọn bá wọn yàrá rẹ̀ ó kọ́ tó kó di nínú àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá yẹ èèyàn náà tí wọ́n bá yẹ èèyàn ìṣẹ̀lẹ̀ òkú yẹn. bóòlù àti ìṣẹ̀lẹ̀ bóòlù àti ìṣẹ̀lẹ̀ tó kù ọ̀tọ̀ ọlọ́wọ́ bá ní owó tó kó di. bóòlù ọ̀tọ̀ kó di bí ó jẹ́ àmọ̀ pé àtẹ̀pẹ́ ìbámu bàbá wù wá kí àtúnlẹ̀ pàtàkì ìjà ni ìjọba ìpàkọ́ àdínù àti ìpàkọ́ yẹn هل يكون التواصل التواصل بين حماية القناة وبين الجماعة الله سبحانه وتعالى قولوا لي مبارك ìjọ lẹ́kọ̀ọ́ ká sọ pé ilé ìdókòwò nínú àwọn ọkọ̀ lọ. bẹ́ẹ̀ ni ìjọ yìí mẹ̀ pé ọdún ẹ̀kọ́ mi ti bẹ̀ láti ọ̀bà ti fún náà ìjẹ́pẹ̀lẹ́pẹ̀ bá wọn lọ àwọn ìṣẹ̀lẹ̀ bákan náà àwọn ìsàlọ̀ wà náà èèyàn fẹ́ ìgbà ayé tó pé ìfẹ́ tó ń bí ìfẹ́ kalọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ kò náà ìsọ̀rọ̀ sábàbà ọ̀rọ̀ tó náà àkú pé ó ti dá ìgbà lọ sẹ́yìn èèyàn tó lè sọ rẹ̀ tí ó bá sì ní ọjà ìgbà wọn lọ sáà rẹ̀ nìkan tí wọ́n á ní ìgbà ìgbà wọn lọ yẹn ìgbà ní. Hábà àti bàbá ni òun máa ń ṣá ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn sáà níkàlẹ̀ ibẹ̀ ni púpọ̀ àkọ́kọ́ àwọn àwọn àtàlà ọba ọ̀rọ̀ sísọ sípà tó lè wà fún ìròyìn ló fún àwọn àwọn àtàlà ṣùgbọ́n ìròyìn tiẹ̀ kò sí tọ́tọ́ nínú sílà káyọ̀ wà lè ìròyìn lẹ́yìn àtàlẹ́ kì í ṣe ẹ̀dọ̀gbọ́n lẹ́yìn àtàlẹ́ kì í ṣe é ẹ̀ńtà ni o ti rí ọlọ́ọ̀wà ẹ̀ ní. ọ̀pọ̀ tó ń bọ́ ṣe ìrìnàjò ẹ̀ńtà ni o ti rí òfin ẹ̀ ní. tá a bá sì rí ẹ̀ńtà ni o ti wé ọmọ ẹ̀ fún wa lọ́wọ́ ni ṣùgbọ́n àìwá ẹ̀ńtà ni o ti wé kó láti á fi tó gàdá bẹ́ẹ̀ tó gàdá. làwọn ìwé ìdá jẹ́rọ̀ náà nọ́ọ̀kù ìbáraẹ̀yìn sí ìrírí tọ́jú ìrírí ìbáraẹ̀yìn nígbà tá a bá yẹ ká ti jọ nǹkan ká má wà á yẹ kó jọ nǹkan tá a máa jọ jọ nǹkan ìlọ́wọ́ àti èrò àlẹ́ yìí ó fi ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ní ó kò sí ẹ̀fọ́ àjẹkọ́ òdì àwọn ẹ̀ ṣùgbọ́n àjẹkọ́ ara àjẹkọ́ àmà bẹ̀rẹ̀ bá wà ní àwọn kẹ̀kẹ́ náà lè wé ìdá àkúwé náà àmà. làkòókò ọkọ tí wọn wá sọ́kọ̀ọ́ lóye ọ̀rọ̀ ìrè dáadáa bàbá ọ̀sán dáná dìgbà láti láyé gbogbo sùkánà wọ̀tara láti sọ pé ọpọlọ ní ẹnu àlàáfíà. Nǹkan fún ọpọlọ ní pé yóò fún pé máa ń mú abọ́dù kàlọ́kàlá kí n tó máa mú ọpọlọ. Ìgbà àwọn padà. Alọ́kọ̀ọ́kọ́ láti bá ọmọ ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ìdílé ń bọ̀ olùdíkà lọ́wọ́ ní ìrẹ́lẹ̀ subhana wa ta'ala nítorí wípé gbogbo wa náà máa ń gbé ọ̀rọ̀ kan lọ́wọ́ bí bàtà lè fi kọjá lọ òun náà sọ̀rọ̀ bí bàbá fi ọwọ́ owó máa wò ní ẹni wípé òkú ayé ní tó ń sáré lọ nínú ẹ̀mí rẹ̀ tàbí tó ń tọ́ mọ̀ ní ọ̀pọ̀lọ ó lè máa òkúta kò sí sáájú ní ẹ̀yìn rẹ̀ fáwọn ṣé tó ń tọ́ mọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́ọ̀tẹ̀ látàrí ọ̀tá yẹn ọ̀rọ̀ bí bá ń sọ bá ti kí كلمة جنادات كلمة جنادات أداء تنبير على الظهور إرادات الظهور نعم tí o wá lẹ́yìn yóò ní gbogbo rẹ̀ tí ìjẹ́kọ̀ òkú lápá tọ́jà tó wá bẹ́ẹ̀ ṣe máa ń lè tọ́jà tó lẹ́yìn tàbí ìdílé yẹn. Yàtọ̀ wà ní kọ́ńtù ọ̀rọ̀ rẹ̀. Ìgbà yìí dábọ̀ ọmọ mọ́ta yìí máa ń sọ àwọn ọmọ yìí. A ń jẹ́ àgbàtà wá bẹ́ẹ̀ yàtọ̀ láti ìgbà yìí sáàmì Àwọn àwọn àyè fọwọ́ àwọn lọ àti ilé ọ̀rẹ́ ما ننصر من آية أو ننسها من بخير منها أو إثمها أعطيها آية tàbí káwé ìyàtọ̀ ìwà tẹ̀lé káwá ìtẹ̀gbẹ́mí ìwà àwọn àkọ́kọ́ jẹ́ pé sáàpù ti wọ̀ padà ìtọ́lá ṣàkọ́kọ́ lọ tàbí ìpàkọ́ náà. ìyẹn ló gbé ìyọ̀ padà táwọn èèyàn kẹ́kẹ́ sọ wípé tọ́lá bá parí àkàrẹ́. èyí táwọn tó yẹ̀tẹ̀ ní pé èyí tó dáa jù lọ òní wa a jẹ́ pé àkọ́kọ́ rọ́bì ìṣòro. ọmọ wa ní ọ̀rọ̀ òun ṣe pé ìtọ́jà àjùlọ wa kódà òun lè pé ìtọ́jà àjùlọ wa padà ó sì lè jẹ́ pé ìlú kọ́kọ́ parẹ́ òun tó lè pọ̀ wá sí ìtọ́rọ̀ wa òun sì lè padà jẹ́ pé ìlú kọ́kọ́ parẹ́ lọ́rọ́ tó òun ti lè wá tó tó lè ìdí èdè ọ̀pá àtọ́kọ́ wa torí bàbá lọ́wọ́ yẹn ní pé gbogbo ìjọ ọ̀họ́ wa ti pàkàrẹ́ ìjọ ọ̀pá láti gbogbo ẹ̀ náà lọ́rọ̀ ìdá àbàkùnmá rẹ̀ sẹ́ẹ̀ fọ́ ọkọ̀ ọ̀hún àtọ́sẹ̀ náà lọ́sẹ̀ kí ni àwọn àpẹẹrẹ láwà rẹ̀. àmọ́ àwọn wàtàrà àhálà ìnáwó ìdí ara tàbí ìlà pẹ̀lú ìjà bàná ìṣòlì bàní. àwọn ìṣòro àti ìṣòro ẹ̀kọ́ àti ìgbọ̀ àti àdàbà wípé ọmọ ọkùnrin rẹ̀ àtọ́wọ́ obìnrin rẹ̀ tó ti di ọ̀hún máa fi ọkùnrin àwọn. inú kàkàlẹ́ mi máa fẹ́ fà á. nípa ọ̀pẹ ọ̀pẹ àtàwọn òbí wà wípé ní ìdílé ẹ̀kọ́ ẹ dàpọ̀ kí ọmọ àti àtọ̀lọ́wọ́ máa fẹ́ra wọn ó lọ́rọ̀ mi àti ọ̀pọ̀ bá àtà nígbà tá a ti ń bọ̀ èwo la lé èwo ní òní máa fún àkọlẹ̀ nílẹ̀ nítorí pé ìtumọ̀ra wọ́pọ̀ fún ọpọlọ ní ìdílé wa ti pàdé bá tó fẹ̀rẹ̀ wá jáwá lẹ́sẹ̀ jáwá padà lápò máa ń pè é ẹ̀sẹ̀ ìlú ti máa ń dúró sí náà nígbà wọn bá àbúrò ẹ̀rọ máa yá ṣùgbọ́n kí èso bá mi kúrò rí èso bá mi kúrò rí àwọn jáwá ń pàṣẹ sí ẹ̀sẹ̀ sí ìlú ẹ̀sẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀rọ sí ẹ̀sẹ̀ ìkẹ̀kẹ̀ yóò tẹ̀lé ìkẹ̀kẹ̀ náà jà wọ́n yá o. ó ti sàwọn akẹ́kọ̀ọ́ wọn lórí ilé ìṣòro láì fi o ìgbà ọ̀sán àti ọ̀sán tí ò náwó káwọn ọ̀pọ̀lọ ẹni tí ọ̀pọ̀ ẹni káwọn ọ̀pọ̀ ẹni máa àbí káwọn ọ̀pẹ́ nílẹ̀ nìyà. a yìí ti fi sàlá kọ́kọ́ ló wọ. ìlà sápẹ̀ ní pàtẹ́rẹ́ tó dé pé ìtọ́kọ́kọ́ ìtọ́kọ́ sì lọ́wọ́ tẹ̀sán ìjọ òwúwa yóò dé ó sì lé pé ìjọ òde wa lákọ̀ọ́ ọjọ́ pé ìjọ òde wa yóò wá ìjọ òde maka nabi musa masu basira àmọ́ sùkánà wà dáadáa ṣẹ̀ríà tí a bá ń pọ̀ sí ìtọ́ba náà sí ọ̀la a sọ pé èyí ìyọnu ti kẹ́ ẹ sì ní báwọn àti kí ẹ má ní ti tọ̀ wá èyí ìyọnu ti pé ìgbé ọ̀mà àgbàtẹ́ bá tó gbó ọ̀gá ní wọn sí awọ tẹ́tẹ̀ wá bóde ìtọ́jáde ẹ̀jẹ̀ rẹ̀ ni mo gbàgbé bẹ́ẹ̀ ní ti máa gbó ìfáàdì ìtàn náà ẹnu kọ̀ọ̀kan kọ́kọ́ ẹ̀ka ó ní mo lò lórí bẹ́ẹ̀. ọkọ̀ rẹ̀ padà ó ní mo ti yọ̀ǹdó omi sẹ́yìn nírọ̀ bómi ìbá tún wá ju bó yẹ lọ tààrà tó fẹ́ kọ̀ ẹ lè pẹ̀ ṣùgbọ́n nígbà tára kọ̀ tẹ́ ẹ lè pẹ̀ ìbá bẹ́ẹ̀ tẹ́ tó fi ṣe nígbà tára yín bá lè padà lórí padà ẹ mọ́ dábàá ń padà mo ti gbà èyí wọ́n kò lè jù tẹ̀dàdílẹ̀ láwọ̀kọ́ anábì Nuh ọ̀sọ̀sọ̀ sàlám báyìí ànàjẹ́ ọ̀sọ̀sọ̀ àwọ̀kọ́ ọmọ mina tòfán lẹ́yìn ìgbà tó lọ́n la anábì Nuh tán níbi omi tòfán kí wọ́n sọ̀kalẹ̀ níbi nínú ọkọ̀ ojú omi abaha Allah subhanahu wa ta'ala lahu akla jami'il hayawanat

ìwọ́n ìdìsẹ́lẹ̀ kejì àní gbogbo bá wù ọ́ ni ọmọ ìjẹ́ tó ń gbọ́ra jù náà ọ̀dà méjèlé méjèlé òfiwádé òfiwádé mọ́sábílé mọ́sábílé ìdán máa jẹ́ ogun nǹkan ọkàn fúri mo ní sinmi mbẹ ọ̀dà méjèlé mọ́ méjèlé mọ́ àkọ́kọ́ rẹ̀ jù ní àbẹ̀lẹ̀ kejì àkọ́kọ́ lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì ojú subhanahu wa ta'ala bákan náà anábì israel alayhi salam táǹkì ní yaakub alásọ̀tàlá abáhà làwù wal baniyi tazawuja bẹ́ẹ̀ lè wọ́tẹ́yìn anábì yaakub ọmọ àtàmà rẹ̀ nígbà àti wọn àwọn subhanahu wa ta'ala tẹ́lẹ̀ fún wọn wípé ẹ ó lè fẹ́ gbẹ̀sán kó tó fà búrò lọ́mọ ìyá àtọmọ bàbá lóde sọmọ pé ìyàn ìyàn fọ́ndà náà tún ni lórí irú ìdájọba wọn tí wọ́n ti sáà àlẹ́nà ìyọ̀ndẹ̀ ìmáwó ànábì tẹ́yìn bá ti fẹ́ obìnrin kan kò lè fáǹtì rẹ̀ máwo kò sì lè fẹ́ àbúrò rẹ̀ lóbìnrin máwo lókùnrin ìgbà tẹ́ǹ tó ti fẹ́ nu wọn bá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí èsì pọ́kọ̀ tí èsì pọ́kú tọ́ba jẹ́ pé kú ni o lè fẹ́ gbọ́n ìyàwó rẹ̀ padà kágbéyàwó rẹ̀ kú ni o lè fẹ́ àbúrò ìyàwó rẹ̀ padà ṣùgbọ́n tí àwọn méjèèjì ń sẹ̀mí báyìí kò gbọdọ̀ fẹ́ gbọ̀n kó tó fábùrò kò gbọdọ̀ fábùrò kó tó fẹ́ gbọ̀n papọ̀ tó ẹ jẹ́ pé ọkọ àǹtí ni nàám o lè padà fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ o sì lè padà fẹ́ kí ni o àbúrò rẹ̀ kò sì sí bá ń tẹ́lẹ̀ káwọn fìrì láti máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run jù ni àbí wọ́n dì àpá àbúrò síbẹ̀ na aláṣọ̀kọ̀ wọn sọ wípé ìgbà ní ìsìn ìgbàsọ́tọ̀ wípé èyí tí ó tù rọrùn jù ju àkọ́kọ́ lọ wa gbólóhùn náà di kọ́yìrì minna ó jẹ́ àmọ́ wípé nínú ìdájọ́ aláṣọ̀ kọ́nà wọ̀ tààlà ọwọ́ ọwọ́ ọwọ́ bí ó ní ká a ali ọ̀hún yóò lé yóò sì fún. àwọn ẹjọ́ sọ̀rọ̀ bá padà sọ́kẹrẹ́ tó gbé tọ̀sọ́ ní ìwà kò sí ọpọlọ wa pé nìyẹn ọ wá kí gbogbo ẹ̀ ara wọn ojú kan nù. sọ wípé nahnu naqussu alayka ahsana al-qasasi níbẹ̀rẹ̀ súrọ́tù Yusuf súrọ́tù Yusuf yìí al-Qur'an gangan fún rẹ̀ ọ̀rọ̀ lọ́sọ̀tà ńlá ni àtàwọ̀rọ̀ níbà àti ń náà sínú ọpọlọ tí èsì èsì ń bẹ lọ́wọ́ ìdíyẹ kan mọ́láyé lónìí ọ̀rọ̀ ọlọ́run ni tàwọn ọ̀sọ̀ dáa kọ́ fún àwọn ìjọ dáa kọ́ gẹ́gẹ́ Injil bá ti ń gbọ́ nù ọpọlọ ọ̀rọ̀ ọlọ́run ni. ọ wá ní alukur'an tọ́sọ̀ sàṣálàm òun ṣe ní aṣọ́fù alikutub alimunazala mina sama gbogbo tí a tó ń sọ̀kà ti sẹ́mà òun jẹ́ kí kur'an kọ́ máa jẹ́ olórí fún wa gbogbo ẹ̀ náà rọ́ta ní ọ̀rẹ́ ọ̀rọ̀ sọ fún ṣúwọ́tù náà ìdá wípé wà á ń zẹ́nà àwọn ṣùtọ̀dìm ilé ìkẹlì kìtàbà musaddi kwanni ma bayna yadayhi wa muhaiminan alayhi samman wa fatala qur'ana muhaiminan ọlọ́run wa sọ qur'ana ni muhaimin muhaimin ni yóò dẹ̀rọ wa tí a bá lò fún àwọn àtàlá ipò ọlọ́run bá wà yìí al-muhaimin mani

òun gbogbo bí ó bá ti yí tẹ̀wọ̀rọ̀ ti táwọn èèyàn fọwọ́ yìí ìjì ìjọba ti fọwọ́ yìí kùránì ní ń sọ̀túnmọ́ rẹ̀ fún ìpadà ní tó rí gbogbo bí ọlọ̀kọ̀lọ̀ táwọn èèyàn fẹ́ kìbọ̀nú àlámọ́rí o èyí bá ti jẹ́ pé ọkàn yín bẹ́ẹ̀ kọ̀ gbẹ́ká tí wọ́n náà wà sílẹ̀ ẹ̀ bá rí ìgbà kùránì a ìsìn ìwọ́jú gbogbo àwọn tí àtó ti lọ ṣáájú àbí òjú lọ ọ̀rọ̀ ta náà gbogbo ẹ̀ ọ̀sọ̀tálá àjẹ́ wípé òní máa ti tó wù nígbà ìṣọ́tù Yusuf wa ní ẹwọ́ sọ́ọ̀tù o nánà kú sọ àlékà في تعويل قول الله تعالى أحسن القصص في مصدره أوجت أبي مفعول به كاكو قرصمي دي لغوا أتما قالوا التقليل من شأن اللغة العربية يسبب لنا المشاكل gbogbo ẹni tí bá ti ń pè òun ìkéde lágbàwárò tó sì fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn fún afẹ́fẹ́ bẹ̀sùn jẹ ní o kí ló fẹ́ ọfẹ́ bá ẹ̀sìn jẹ nìyẹn èèyàn gba professorship ní linguistic ọwọ́ náà ògbóògbò olóòsìkìní olóògbóògbò kọ́sọ̀ kọ́sọ̀sù ti bẹ́ẹ̀ yẹn kìí ṣe jámù fún kíṣọ̀ o ní òdè rọ́wọ́ sẹ́mọ́ ní kọ́sọ̀ fúlánún ẹnìkan fún wa ní ò ọba wa sọ̀rọ̀ a máa túmọ̀ abẹ́ kọ́sọ̀ a máa túmọ̀ ìtàn tó ṣẹlẹ̀ téèyàn wá ń sọ kọ́sọ̀ a máa túmọ̀ àròsọ kò ṣẹlẹ̀ yìí èèyàn kan àròsọ náà ni ní mọ́tìdáwù ẹ̀ tábánikọ́ sọ̀ fíìlì máa bí ni past tense ni ó sọ fún wa ó sì kéré kan ó sì kankan. ṣùgbọ́n tí ó bọ̀ wá padà masdaru yóò wà ní kọ́sù àwọn ọ̀ṣọ́ọ̀ṣù ọ̀rọ̀ ló. tí wọ́n wá padà lo gbọ́dọ̀ pé kọ́sọ̀ fúlàánú kọ́sọ̀ sọ̀nù bìmánà rọ́wà lànà kọ́bàrán aláwájì yìí ẹni ìbánisọ̀rọ̀ kẹsùgbọ̀n bọ́rọ̀ ń torí díẹ̀lẹ́ ló ti sọ ìtumọ̀ tí a máa ń sọ nù ṣùgbọ́n tí a máa ní ọ́s ṣùgbọ́n kí sọ bìkẹ́tìrì bìkẹ́tìrì kọ́ kí sọ ìtànú ó lè jẹ́rọ́ ó lè jẹ́ òótọ́ bóò wá àti kí sọ máa wá lọ́rọ̀ lọ́rọ̀ wá yọ̀ọ́ wà wá ní bìkẹ́tìrì kọ́ kí sọ fún kí sọ́ọ̀sù ìtàkọ̀pọ̀ nígbà wọn máa ń sọ̀rọ̀ ní sọ́ọ̀sù Yusuf ọ̀wà ni náà nà kúṣù àlékà ákẹ́lẹ̀ lè kọ́ sọ́ọ̀sì lórí ọ̀sọ̀fẹ́ ákẹ́lẹ̀ lè kí sọ́ọ̀sì àjẹ́ yìí pé mọ́sídẹ́rù ní kọ́sọ́sù yẹn kèé ṣe kí ni o kèé ṣe jámùfù kí sọ bọ́pọ̀lọpọ̀ sí máa lọ hmm, tù nítorí nà nahnu naqussu alayka ahsana al-qasas ọ̀rọ̀ tọ́jẹ́ wípé yóò sì ọ́ lé mà òun la fẹ́ máa sọ fún ọ nínú súwọ́ yìí bó ti jẹ́ wípé nínú bí a ti fẹ́ máa sọ ọ̀rọ̀ yìí tàbí ẹjọ́ wáyé nínú tí àtọ̀jẹ́ aṣọ́fùlù kútúbì ni òun ni a bí ìdùnnú gbogbo tí àti mìíràn ọba sọ kalẹ̀ mo tún wá sọ súwọ́ náà kalẹ̀ bí aṣọ́fùlù lọ́wọ́ pẹ̀lú a bí ìdùnnú gbogbo èdè pàtàkì mẹ́láyé tọ́jọ́ lọ́wọ́ wàhálà aṣọ́fin rúṣùn ẹn tó tún wá gba ìdúró gbọ́ àwọn ànábì mọ̀tò sọ̀kalẹ̀ fún tẹ́lẹ̀ fún àṣálàm wàhálà aṣọ́fin bùkọ́ ilẹ̀ arúgbì torí pé màkìyà ni súrọ̀ yẹn ibi tó tún wá dá àjùtọ́ gba ìdúró gbogbo ilẹ̀ orí ayé pátá tọ́jú mẹ́ka ní àwọn mọ̀tò ti wá ń sẹ́kí ni o mọ̀tò ti wá ń sọ̀ ọ́ kalẹ̀ nahnu naqussu alayka ahsanal qasasi ọ̀rọ̀ tó dáa jù la fẹ́ sọ fún wa nàbí ọ̀rọ̀ míì náà dà ó jẹ́ àgbọ̀ yí pé eléyìí dáa jù ọlọ́run gẹ̀rẹ́gẹ̀rẹ́ ló lò bẹ́ẹ̀ fún ara rẹ̀ ìdán àwọn àpàdà wípé ṣé ọ̀rọ̀ ànábì Yusuf ọ̀wà jẹ́ pé ìtàtọ̀ dáa ni ìtànábì Yusuf ó wà ní tàn tó dáa ni òun kọ́ ní tàn tó dáa jù mánà àyà ni Yusuf kọ ṣùgbọ́n ìtàn yìí ní tàn tó dáa rẹ̀ kọ́ ọ̀rọ̀ dáhà fẹ́ sọ fún wọ̀nyí ọ̀rọ̀ tó dáa ni kí lè rí wa tá a fi tú bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni anabi yusuf yìí alisatu wasalam tọ́wọ́n fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ nínú sọ́ọ̀tù yusuf yìí gbogbo àdánwò tó pátá tó fi di èrò ta gangan tó jẹ́ pìlẹ̀ fún un. lẹ́yìntà bí ìyáàrí kìí rẹ̀ gbogbo àdáwọ̀ tó ka àwọn ànàbí yòókù àtọ́fà àti àní kí n túmọ̀ ọ̀rọ̀ Yusuf wọ́n kàn kírètì ẹ̀kẹ́ẹ̀dì fún pẹ̀lú ìfẹ́ bàbá rẹ̀ ní ti bàbá rẹ̀ ní ti kọ́ sọ pé nífẹ̀ẹ́ mi ọlọ́run ti bẹ́ẹ̀ fún àwọn ẹ wá sórí ẹ ẹ máa ń wọ náà ẹ máa ń ìdán ẹn ara tiẹ̀ o ní á fi fi àdánwò kan ó yàtọ̀ pé tó ara tiẹ̀ àti torí ẹlòmí ìtọ̀fẹ́ kó sórí e tó ń àwọn ọlọ́run wọ́n fi ara ní wọ́n tún wá fara ní àwọn tí ń wọ́n tún wá títà àwọn ẹlẹ́ẹ̀kejì anábì yusufu ọjọ́pọ̀ sàlám nígbà tó sàn sọ̀rọ̀ ní súwọ́ì kò tún sí ibòmíì mà nínú alukur'an tó ti sọ̀rọ̀ rẹ̀ báwọn anábì musa nínú alukur'an tí a bá ní ìtẹ̀wọ́ lọ́fẹ̀ẹ́ tá a fẹ́ rẹ̀ pé ọ̀gá àtàrí ìtànàbí musa ni torí ọlọ́pàá àjù nínú alukur'an èyí tó dùn rẹ̀ kíkìrì ó ju tójú ànábì Yusuf kan lọ bóò láti wá túmọ̀ rẹ̀ sí wípé nahnu naqusu alayka ahsana al-qisasi ọlọ́mùgbò bá ń kó ní ọ̀rọ̀ Yusuf tó tẹ sùúrù nínú irú rẹ tí ọmọ tẹrẹ láyé ẹni abáṣọ ti ẹ̀fà yé kèé tẹgbẹ́ ń táyé ọmọ tiẹ̀ ayé ti mẹ́ta nàbí Yusufu òun ti jogbo tẹ̀lé mí lọ. mánà mi nù. ìlọ́pàá tó jẹ́ pé nígbà tó sàn sọ̀rọ̀ rẹ̀ wípé wàlàkọ̀dì hàmà hàmà bí wà hàmà bí ha ìyàwó ọba ó ti gbèrò wípé àà kò sí ọgbọ́n mọ́ lónìí àti kí ẹni òbó ìgbèsì náà wà hàmà òun náà ronú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọmọnìyàn orí ọwọ́ ànàbí yakubu orí jibrilu ọpayọ mọ́ wọ́n náà wọ́n gbogbo èèyàn kí lè rí wa bí a lájọpẹ́ àìmọ́ jẹ́ ìmọ́ ní ìwò olùmọ̀ẹ́sẹ̀ wò ní àwa ti bá ìbàdà wa kọjá gbogbo nǹkan ìwé yìí nǹkan ìwò bí nǹkan yìí a ní ẹ̀sìn mi àtòkùnrin mọ́lẹ́ lóòrò nǹkan àtòkùnrin àti wa àtòkùnrin mọ́lẹ́ lóòrò lọ́mọ náà yóò máa pẹ ẹran eh, mo sì ti á nígbà ìrámù kan ní ìwálé kápẹ́ mi mi mo sì kápá ẹ̀ lè bẹ̀rẹ̀ o nítorí fẹ́ẹ́ ṣe ní sọ̀rọ̀. a sì ti rí pé ẹnì tí ọba gbèrò àìdá tí ọba tẹ máa ń torí ìtọ́ náà yóò bẹ̀tà bẹ́ẹ̀ ní ìlú wa àpapọ̀ jẹ́ pé gbogbo àwọn ànàbí yòókù ìǹtọ́sẹ̀lẹ̀ sí àwọn ọlọ́run bá ń dákọ̀ táwọn bá gbẹ̀yìn rẹ̀ fọ́tàlá ọ̀ adam ní ọkọ̀ bèè kẹlẹ́mátì fataba alayhi ànàbí nùwọ́sùn rọ́bì sírí wàlíwàlì fìyà nígbà tí ó wà á sọ tànàbí yusufu ó ní wàlàkọ̀dì ahmed bi wà ahmed bi ha lawla arọ́ àbùrọ̀hán rọ́bì kàdálíkà lè ná fífa àní òṣù àwàlfàṣà eléyìí jẹ́rìí fún wa wípé ànábì yusufu kọ̀ọ̀tẹ̀ ó tún gbalada ní ọlọ́wọ́ sọ tó wà mí tiẹ̀ kó sí lọ́dún mẹ́tọ́ pé lẹ́yìn ìgbà náà ló wá ronú padà wá tètè wà túbá náà ìyí ló jẹ́ àwọn ìfẹ́ kìí ṣe pé wọ́n fẹ́ súnmọ́ obìnrin yẹn ṣùgbọ́n ìjọmọ nìyẹn pé ah, àwọn ìṣètò ọjọ́ ọkàn olùgbà ah, ìfàlẹ́ àwọn ìṣètò ọjọ́ mú fílẹ̀ nítorí ọlọ́run ní tó fẹ́ Yusufu ni kí la wá sí àmọ̀ Yusufu òun lọ́lọ́run gbàlérò bẹ̀rẹ̀ tó pè ní tọ́ dáa jù lóòtà èyí sọ pé tí wá gbáke sí ìwà sàtàlám lára àwọn tí ó jẹ́ mà tí è máa ṣe wá sáwọn èèyàn rẹ tó tún kó sínú àwọn èèmà tó dùn gan lọ tẹ́lẹ̀ nù èèmà ṣùgbọ́n àwọn ti ẹ̀kẹ́ tó yàtọ̀ ni ṣùgbọ́n bó ti láti sọ fún wa ní sọ ń gbé yìí wípé a'udhu billahi وما أرسلنا في قرية من قبلك إلا رجالا نوحي إليهم من القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عقبة الذين من قبلهم ولا دار الآخرة خير من التقوى أفلم حتى إذا سيئت الرسل وظنوا أنهم قد كذبوا أو كان كذبوا جاءهم نصرنا إن كان صوتوا نبي بلا تولي أو àwọn نبي wa bí ìtẹ̀tàn sọ fún náà jẹ́ kan àwọn èèmọ̀ ìtàn bó ti ẹ̀jẹ̀ pé nítorí jẹ́ mọ̀ jùlọ ń bẹ ṣùgbọ́n àwọn ànábì ìwà bí ṣe máa rí èèyàn táwọn ó ní wọn ní hátà ìrẹ̀ ìṣe àtàrúṣùl wà á lò àná mùkọ̀dìkọ́dìbò tí o pé àwọn ànábì ìwà ìgbà tó jẹ́ pé àbọ̀ máa rònú ẹ̀mí wọn pé ah! nítorí tí wọn lọ́n sọ pé kí n máa sọ fún àti ẹ̀ ń tẹ̀lé mi mo sọ sọ sọ tí wọn sì ní pè ló rọ́bà ìkọmọdé máa mọ̀jú o tètè dé kó o tiẹ̀ ti bá nǹkan tó ti gbàgbé bọ́ ìlà áàkì yàrá àyà eré ìwé náà kìyà ṣùgbọ́n a fẹ́ bá ń bẹ̀ ni pé ahsan al-qasas ó ní a'udhu billahi minash shaitani rajim fabashir ibad àbí máa bá ń fún àwọn ẹrú ìmíràn ọba tòótọ́ ròdùnú alladhina yastami'una alqawla àti èpè tí wọ́n máa tẹ́tí sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀ba tá bá wá aṣọ fún atán fayattabi'una ahsanahu èyí tó bá wá dáa jù òní wọn mú tọ́ba ṣe léyìí ọ̀dà ṣùgbìlì ìlọ́dà jù wọ́n ní wòlíkà wọ̀ wá sí ń gbà náà olólọ àtọ̀fọ́ ọ̀fẹ́ ìtànàléyà téèyàn bá ti dá màálù pa téèyàn bá ti dá làkùn mẹ́pa olóníláàdá ju ẹni pa màálù lọ téèyàn bá dá màálù pa olóníláàdá ju ẹni pa gbò lọ téèyàn méje bẹ́ẹ̀ yẹsùn mọ́ra kò mí tàbí èèyàn méje bẹ́ẹ̀ yẹsùn mọ́ màálù ẹni ọ̀dá bá dá pa àgbò kọ̀ọ̀kan olùlọ́lá lọ́dọ̀ ọlọ́run ju àwọn èèyàn yìí lọ bó ti akọ sọ́mọ ní a ah, insha allah rahman rakumi ní sì wàá pa ọlọ́run sọ wẹ̀fún insha rahman màlúù ní sì wàá pa fásitì kìtọ́ ọ̀dùnú. yẹsẹ̀ mi náà kọ́ sẹ́yìn yá bá para kọ̀ mí kọ̀wálé yá tí àmì ìjọba ṣe pọ̀ náà kọ̀wálé yá bẹ́ẹ̀ ni kaba ṣùgbọ́n òkúra yìí bọ̀ nítorí àgbò mẹ́wàá yẹ́tẹ̀mẹ̀rún ẹ̀lẹ́kọ́wọ́lá fàyàtẹ́bìrún àṣánà àti sọ́mọ́ nípa wípé àrùn ìlànà ṣètò lọ́jì wàtẹ́bìrún àṣánà ma ń zilẹ̀ rẹ̀ kọ́mi rọ̀bìkún ẹni tó tó dáa jù ṣùgbọ́n jù tá a wá ń pa àlẹ́ yìí àwa fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ bọ́ọ̀ ni òṣèlú bọ́ sínú ọ̀pọ̀lọ gẹ́gẹ́ bí wọ́n náà kọ́ àwọn àṣà ẹ̀rọ wọ́n ń sá ra níbi àti máa sọ wípé torí pé àwọn tó padà jáde tí ẹ ní ọ̀rọ̀ lọ́wọ́ bá ẹ̀ẹ́sẹ̀ máa sọ pé jẹ́ dájú gan lọ lẹ́yìn two hundred years tánàbí ti tẹ̀ ìjọ ló tó tẹ̀lé ṣùgbọ́n ní sáfà ń bá sọ fúnra rẹ̀ mọ́dújà rẹ̀ bó ṣe ń fẹ́ nù tó ọba wọn ló dùjà rẹ̀ sódì ajẹ́ pé ìtinú ẹ̀ lọ́fẹ́ ṣe kèé síjọ ọlọ́run àwọn abọ́sílẹ̀ alukur'an kátó bọ́ síbi asúmọ́lá lòwòsínà Allah subhanahu wa ta'ala ó jẹ́ kí àwọn aya kan kó tún lọ́la ju àyà míì lọ súrọ̀ kan tí ó lọ́la ju àwọn súrọ̀ míì lọ ṣùgbọ́n a mọ ìtumọ̀ ìlọ́lájú yìí ìlọ́lájú yìí náà ni wípé èyí tó lọ́n صلى الله عليه وسلم سورة الفاتحة أم الكتاب wọ́n pe sọ́ọ̀tù lè fàátì àníyà kùránì ẹ̀dá kò tẹ́bí sọ́ọ̀tù bá kọ́ lò gbójú náà ṣùgbọ́n wọn kẹ́kẹ́ ń bẹ tọ́lọ ń tẹ́bí sọ́ọ̀tù lè fàátì àì tí ò wọn wa bí tó wáyé kó gbàdúrà fẹ́ wá kí fọlọ́sọ àtàlẹ́kà àní mo fẹ́ kí ọlọ́run ni rákà àkọ́kọ́ wọ́n dàfà ń dàfú bákọ́rọ̀ méjì fi bákọ́rọ̀ yòókù parí rẹ̀ kò sì ní nígbà tí ọ̀tá fàtíà fàtíà ọlọ́ọ̀ka àrọ̀ ọlá ní ju súrọ́tù ìlbákọ́rọ̀ tó ní jùlọ nù bákan náà جاء في الصحيح إمام مسلم الحديث عن ابن عباس رضي الله تعالى عنه وضعهما قل بين جبريل جاء قائد من رامي جالس السلام إن الله عليه وسلم يجوا كان بجبريل وعلى صلى الله أو أجيب رسول الله إذ نقيدا من فوق رأسه لو بدو نقيد كان لا توكي أوريه سيجبريل من أبا نبي كسين تاتوسي تاتوسي ṣùgbọ́n jùbìrìlù ló mú jùbìrìlù bá gbé òun kan látòkè ojú tó gbòkè báyìí nínú èdè lọ́gbàwá tí a bá sí ilẹ̀kùn ohun tó bá jáde lára ilẹ̀kùn òun lábá ń pè ní ohun tó bá jáde lára ilẹ̀kùn òun ń pè ní kíni ṣùgbọ́n tí a bá gbé nǹkan lé nǹkan ìǹtí a wá gbé lé nǹkan yìí ó dùn tí a gbé lórí ìlọ tí nǹkan wá anabini atọ fi sama sama rọ kẹ kẹ wà hókòlá àǹtẹ ìtọ tọ́ba máa jọ ọ̀rọ̀ bí àdámọ̀ lò sùn tí gbọ́dọ̀ balẹ̀ máa jẹ́ ẹ̀rọ ìgbà tó sùn hmm, bọ̀ píìpù ni lọ́ba ń pè yàn. lọ́bẹ̀ bẹ́ẹ̀ kí ni àwọn ti máa ń tọ́ nígbà tí jùbílò bò orí ọ̀sánà lọ́ba ní ṣe hádà báàbùn fún ìṣàlẹ̀ yóò ní ilẹ̀kùn kan yẹn sí yìí láti sánmà sí àníbí ah, ohun tí wọ́n bọ́ nàkílù ohun ilẹ̀kùn tí wọ́n bọ́ nẹ́ẹ̀sẹ̀ wọ́n sí ilẹ̀kùn kan láti sánmà ni wọ́n ò sí ilẹ̀kùn láti sánmà ọba kìdálẹ̀ ayé àti sánmà yìí àkùnlé fanazala minhu malakun mọ̀lẹ́kà kan bá tó kalẹ̀ bẹ́ẹ̀ bí ojú sọ fún àṣà ah, kan ńbọ̀ ńbọ̀ júlì sí ọba dalẹ̀ torí ntí a ti júbìlì ọ̀sọ̀ ó ti ó ti ó ti dé òpin rẹ̀ ó ti dé òpin rẹ̀ sàfàlà ọba dalẹ̀ mẹlẹ́kà mẹ́rin ọmọ ní ah ya Muhammad abshir bin nurayn utitahuma lam yu'tahuma nabiyyun qablak خواتيم سورة سورة الفاتحة وخواتيم سورة البقرة ìrí àmì sàfihàn máa dúró pẹ̀lú ìmọ̀lẹ́ méjì mẹ̀lẹ́kà kò dé lọ́sọ̀rọ̀ àwọn kọ́lọ̀ ní wá fún ọ òun náà ni ọlọ́run sì fánà bí kẹrí ṣáájú rẹ̀ òun náà ni súrọ́tùlì fàtíà àti àyà tó gbẹ̀yìn súrọ́tùlì láti di amánà rọ̀sùl láti tẹ́kọ̀rọ̀ àbí harfi mìnhùmá ilẹ̀ òtẹ́ta ọlọ́run kí n máa sọ pé ó ní ka tán lórí ìkan o ka káwá dóńbẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ńbẹ̀ yẹ o tí wọ́n bá bí apẹ́ta ni ànàbí àánì Jibril níjọ́ tó ń wà sọ ọ̀rọ̀ ìfọ̀sà sálàm ọ̀wà fìrẹ́ Jibril ó wá tó fìrẹ́ mọ̀lẹ́kà mi àtẹ̀ntì sọ ni pé àìmọ́ ní àfẹ́ ẹ̀yọ kan ntí ń dá wà láàlẹ́ nù àmọ́ kí ń káàkiri ókè ń bí ókè lọ

tí onímọ̀tọ̀ wá bọ́rọ̀ mi ni ọmọ àkọ́ mọ́ pé ìsàtúwá ti láhùn o ìsàtúwá náà máa ń tẹ̀ mọ́ wo eléyìí o ṣùgbọ́n tó bá ti gbàmọ̀ ìtàn ìwọ rí ọlọ́wọ́ bá àwọn ọmọ tí ó fàfà ń kò yá wọn wa ni à ń jò yẹ ìsìn àníwá tí ọ̀dà ẹ má fa ẹkẹ ẹ ṣùgbọ́n tó bá bọ́láwọ́ má fi ní sẹ́yìn pé so orí ogun tó ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bí àbá mi lẹ́yìn lórí ọ̀kẹ́kọ́ gbà nínú ilẹ̀ mọ́ kọ́ mọ́kẹ́ wuyì àfààní mọ́ mú yòó ma àfààní wà é má rọ̀ta bí aṣíjàárì láàásámárùn torí tó o bá lo oko tó o bá rí àwọn ẹbí tó lè tó lórí fàjìnnìfì máa ń rọ̀ ní tí ó jò yí ọ̀nù èso ni ọ̀ká ẹn bá lọ́pọ̀lọ́ èso tí ń bẹ lórí igi ní ọ̀màká ní ọ̀màká wà ọ́ lèlè rúdà lè nàárí igi tó ti gbẹ lórí igi eléso yìí àwọn ẹ̀ka fúnà tó ti gbẹ ìjẹ́ bá làkàyè tó máa ń tẹ má èso yóò mú èso ń tiẹ̀ yóò kọ̀ yọ́nà yóò wà fẹ́ẹ̀ tó ti gbẹ igi lẹ̀ fún àtọ́fẹ́ dáná ń tiẹ̀ àtọ́fẹ́ dáná ló lélẹ́yìn èyí tí wọ́n ní ìdì ní kò mú onáà ni ìmà tọ̀rọ̀

ìlànà bí ìtìsọ wípé tí wọ́n bá ní àpẹẹrẹ ọmọ aná ara ẹ̀ ní zaburu àdùn ìpìlẹ̀dì lá zaburu làwọ̀ tí èèyàn bá ti bálé ayé rẹ̀ pé kò lè dáná rò mọ̀ ànábì ilé ọ̀wọ̀ náà o ṣùgbọ́n àpẹẹrẹ ọmọ náà ti wà lára ẹ̀. ó ṣáṣá àwọn nígbà tó aṣọ ni máa ti rẹ̀ ni máa fẹ́ ti ìbí bá wọlé ni máa ti àwọn tí àwọn àyúlà náà tábìlì àwọn àtẹ̀lẹ̀ náà àyúlà náà tó ní ọjọ́ ìrànlọ́ ìdán ààrẹ tẹ̀tẹ̀ níbi hadithi ṣùgbọ́n bọ́lá ń fún akọ́nù ayà méjèèjì hadithi fásitì àtàlà pọ̀npọ̀ ọkùnrin bá kọ́ fún ní sọ́ọ̀tù fatia ó tún fún ní bákọ́rọ̀ ọwọ́ tí wọ́n àmàdà bákọ́rọ̀ yọ lẹ́tọ̀ sí nǹkan míì tí ó kún fún sọ́ọ̀tù fatia níbi àti ilé jẹ́ àti sọ̀hìhẹ́ ní hadith àbí mọ́tàlbà ilé rọ́bì àtàlà àbọ̀ sọ wípé hmm, ẹ máa sọ́ọ̀tù bákọ́rọ̀ o فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيع على بطلة صلوات الله وسلامه عليه ó ṣe lónìí tí máa ń ka bákọ́rọ̀ ọ̀pọ̀ àlùbáríkà ò ní wọn nílé ayé ẹn tí èèbà kà orí bí wọn máa súnmọ́ o àdánwò ọ̀pọ̀ fún díẹ̀ o kọ́dà ànábì wàá túmọ̀ àdánwò yìí ní wọ́ọ̀dẹ̀ yìí pé fúrúkì bàtìkà bákọ̀ dáadáa wà látẹ̀tẹ̀ pé ìwò àìbákọ́là gbogbo ẹni tí wọ́n bá ń pè lọ́mọ èṣù láyé àbẹ̀sù gan fún rẹ̀ àbẹ̀lẹ̀mí èṣù bíṣọ̀pù bákọ̀rọ̀ bá pọ̀ nù téèyàn máa kà ní gbèsè ayé wọ́n kàn máa wò èèyàn báyìí gẹ́gẹ́ bí nǹkan àgbàlagbà máa wí pé àwòmọ̀jú ilẹ̀ díẹ̀ wo àgbàdo onúgbò náà àwọn àgbàlagbà sì sọ wípé kò sí ti èkúté tí ó fa òṣàṣe òṣàṣe wèé tí ì pa tí ń bẹ́ lórí rẹ̀ yọ́ kà máa yí kí inú gbọ́rọ̀ yìí bọ́ọ̀lù yóò ti jẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ yóò wà ní àrán báyìí lèyìn ṣe kátá yóò bá dúdú ní o àti ọmọ àlọ́ pẹ́pẹ́ nínú pẹ́pẹ́ ìbáyọ̀ bá wò lè gbèdé wáyé nù wa àwọn ní travel àwọn àbálàgbà ní ṣe onílé nìkan fi mú travel àbọ̀ wọ́n fún wọn pé mo wá lè kó lẹ́yìn ìtì àmú yóò kọ́nà wọ́n ti máa mú tí ìjọ mi wọ́n máa jẹrẹ lẹ́yà lọ ilé tó ti máa mú rẹ́wẹ́rẹ́ gbogbo ọgbà ti súnmọ́ ọ̀nà bí ó ti rí wájú àwọn ọ̀tá náà bí ìdè láì ìwájú kọ̀ ha nǹkan tó bàbí kì í yàtọ̀ ọ̀bà tí ìgbẹ̀mí níjọ́ mẹ́jọ á tún mọ wá sọ ń pa àwọn èèmà èèmà èèmà tí ń bẹnu bí àyà kọ̀ọ̀kan ṣe ń jura wọn lọ àwọn àṣẹ̀ṣẹ̀ wá torí pé bàbá tí ìṣòlè yìí kò ní í jókòó lọ́pọlọ tá a bá fẹ́ mọ sọ wípé ó kọ ọlọ́run tó tóbi jù rèé àtẹ̀kọ́ wà náà kó wa pé ah, tó bá ti yẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ní ìpínlẹ̀ nìkan yẹn amúnú là gbogbo ẹ̀ lọ dáa ṣùgbọ́n ọkà tó ń sẹ́sà gẹ́gẹ́ bíi pé a ṣe yóò wù ni ìgbọ́ bá sì ṣe wù ebi subhanahu wa ta'ala ó sì ń ṣe gbẹ̀rẹ̀ náà torí bá a máa jọ́ra fún wa alásọ̀tà dákun mọ́bi àti ṣe sọ wa níbi àtiwí sọ èyí náà níbi àtìgbọ́ jọ lù wá fún ìyọnú rẹ yá tẹ́sọ́rí ìyọnú rẹ mọ́bi àtẹ́sọ́rí ìdùnnú rẹ la hawla lana wala quwwata illa billahi الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته انفرد سبحانه وتعالى بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا نبي مرسل أحمده وأجلله له الأسماء الحسنى والصفات العلى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 ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله فهذه الخطبة تدور حول تعيين الاسم العظم من أسماء الله سبحانه وتعالى الحسنى هل لله سبحانه وتعالى الاسم الأعظم قبل أن نتطرق إلى هذه المسألة لا بد أن نبين جواز تفاضل لي بين أكملة وتعالى أو بين كلام الله سبحانه وتعالى أو بين كتب الله سبحانه وتعالى عباد الله واعلموا أن الكلام صفة من صفات الرحمن فربنا سبحانه وتعالى قد كلم نبيا موسى وجعله كليما له وكلم غيره من الأنبياء ولكن كلم نبيا نبي موسى بدون واسطة وقال سبحانه وتعالى في سورة النساء أعوذ بالله من الشيطان الرجيم وكلم الله موسى تكليما عباد الله لكن مع هذا قد جعل الله سبحانه وتعالى كلام كلامه بعضه أفضل من بعض جعل كلامه تتفاضل لذلك قال ربنا سبحانه وتعالى في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها فكلمة الخير من عند الله سبحانه وتعالى يفيد أنه أحيانا إن نسخ آية أو حكما من الأحكام فإنه قد يأتي تارة بخير من الذي نسخ أو بمثله إن شاء سبحانه وتعالى وكما له التصرف الكامل فقد كان ربنا سبحانه وتعالى أحل لأبينا آدم تزويج بناته من بنيه ثم حرم الله سبحانه وتعالى ذلك فيما بعد وكذلك أباح الله سبحانه وتعالى نبيه نوح بعد أن نجاوا وقومه من الطوفان أباح الله سبحانه وتعالى لهم أكل جميع الحيوانات ثم حرم ما حرم منها بعد ذلك وكذلك ربنا سبحانه وتعالى أباح لنبيه إسرائيل يعني يعقوب أن آه، تزويج الأختين لبنيه ثم حرم الله سبحانه وتعالى ذلك وكذلك في شريعة نبي الله موسى كل من قطر البول على جسده فربنا سبحانه وتعالى ما رضي بطهورية هذا المكان حتى يأتي صاحبها صاحب الجسد بحجر أو بشيء فإنه يجمد به جسده حتى يأخذ منه الدم فربنا سبحانه وتعالى نسع هذا لهذا لهذه لهذه فشرة صلى الله عليه وسلم إنما بالماء هذا الذي أباه الله تعالى وحله لهذه الأمة وكذلك ذلك عباد الله ربنا سبحانه وتعالى قد أخبرنا بأنه جعل القرآن مهيمنا على جميع الكتب المنزلة من عنده فالتوراة كلام الله والإنجيل كلام الله لكن القرآن مهيمن أمين شهيد على هذه الكتب فكل تحريف وتضيير وتأويل من هذه الكتب فإن القرآن يبينه لنا لذلك قال ربنا سبحانه وتعالى في أوائل سورة يوسف أعوذ بالله بالله من الشيطان الرجيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في مملك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى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 نبيه يوسف من أحسن الكلام رواه لنا سبحانه وتعالى رواه على وجهه وأخبر نبيه بذلك بأنه جعل حديثه وشأنه ضمن شؤون الرسل المرسلة قبله لذلك رسول الله في أواخر هذه الصورة ربط الله سبحانه وتعالى أوائل هذه السورة بأواخرها بقوله أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء عباد الله أثبتنا ربنا سبحانه وتعالى على لسان نبيه التفاضل بين السور والتفاضل بين الآيات جاء الرسول الله صلى الله عليه وسلم في فضل سورة الفاتحة وكذلك في فضل سورة البقرة فربنا سبحانه وتعالى قد أثبت لنا أنه قد قسم الصلاة فسمى الله تعالى سورة الفاتحة الصلاة أي الدعاء بينه وبين عبده إلى آخر هذه الرواية وكذلك كان رسول الله صلى الله عليه وسلم جالسا يوما مع جبريل صح هذا من حديث الذي أخذه الإمام مسلم من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال بينما بين جبريل قائل بين صلى الله عليه وسلم اتبع نقل من فوقه فرفع رأسه إلى السماء فإذا هو بصوت لفتح الباب إنما هذا باب فتح من السماء وأقص أسلام بذلك إلى آخر هذا الحديث إلى أن نزل من هذا الباب ملك من ملكة الرحمن لم ينزل إلى هذه إلى هذه السماء الدنيا قط ثم قال يا محمد أبشر بنورين أوتيتهما لم يؤتهما نبي من قبلك آه، آه، سورة الفاتحة وخواتم سورة البقرة لم تقرأ بحرف منهما إلا أعطيته وكذلك سحر عليه وسلم كما جاء في الصحيح إن من بخار من حديث أبي هريرة الباهلي رضي الله تعالى عنه أن صلى الله عليه وسلم قال خذوا سورة البقرة واقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا تستوها البطلة وكذلك أخرى صلى الله عليه وسلم بفضل بعض السور غير هذه وبيول من الرحمن تدور الخطبة القادمة حول فضل أو فضائل بعض الصور كما صح عن رسول الله صلى الله عليه وسلم اللهم عز لسما والمسلمين اللهم عز لسما والمسلمين اللهم عز لسما والمسلمين ودمر أعداء أعداء الدين اللهم دمر أعداء أعداء الدين اللهم دمر أعداء الدين من كفرة اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا جبار السماوات رب اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وبيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود ربنا وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين الأكرمين وإياكم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي بنفسه وقلنا بملائكته وصدق بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقرات صحية الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على الكريم خاطئ خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا